Uh, whenever you're ready, I'm ready. Oh, my pretty Maria. Love me, touch me, baby. Come on, let's boogie down. Girl, I feel like Superman anytime that you come around. Hey, baby, oh, body too hot like goodie bag. Anytime that you pass, all the boys they wanna run yeah. From Lagos to Malabo, make I take you round the world, body duro. I get cash, call me Pablo.

ṣòkòtò mo ló ń bẹ lápò ṣòkòtò sísí olóròǹbó you better let me. pẹ́ tó sẹ́ olúwa mo ní yóò ti pẹ́ tó. bàbá mímọ́ fàdùn sáyé mi ọlọ́run mi tètè ṣe o bàbá rere kó fọ̀rọ̀ mi ṣe yanu sí i tètè wá ṣe o bàbá mímọ́ fàdùn sáyé mi o ọlọ́run mi tètè ṣe o bàbá rere kó fọ̀rọ̀ mi ṣe yanu sí i ṣílẹ̀kùn ṣílẹ̀kùn ṣílẹ̀kùn àánú rẹ bàbá ṣílẹ̀kùn ṣílẹ̀kùn kó fọ̀rọ̀ mi ṣe yanu. kànlẹ̀kùn mo ti wá kiri délé rẹ o àní mo ti béèrè èmi sì ti kànlẹ̀kùn mo ti wá kiri dọ́ọ̀dọ̀ rẹ. so ṣílẹ̀kùn ṣílẹ̀kùn ṣílẹ̀kùn ṣílẹ̀kùn ṣílẹ̀kùn ṣílẹ̀kùn ṣílẹ̀kùn àánú rẹ. tí tóge jẹ́ onísùúrù ló jogún ayé. You no fit gap your shadow. So I say, show a wave, show a key. Tó bá jọ a wave, ó jẹ́ pé kò mówó wọlé. Show a wave, show a key. Tó bá jọ a wave, dandan ni kò mówó wọlé. Anytime you think you make you think faster. You need to work harder. Every day by day, you need more prayer. Any don't get back, go they get pasta. You need to run faster. Oh my brother, no. Hey, I told you I just cool. torí tójú bá rọ ọ̀rẹ́ náà máì ti lọ máì ti lọ oh, ọ̀rẹ́ wa sí má má sùn lọ má má sùn But you don't want alagba for show je kokatole. And I do brain is the devil workshop. It's a kù ṣẹ́ Oh yeah no. Ojú ló kọ́ mọ̀ olè tó ń dájọ́. Sílé oge ti tóge jẹ́. Onísùúrù ló ń jogún ayé. You know, fit gap your shadow. So I say, show away. Oh ṣòwò kí tó bá jówó wé ó jẹ́ pé kò mówó wọlé ṣòwò wé ṣòwò kí tó bá jówó wé dandan ni kò mówó wọlé ẹ fún mi ní gègé àti tákàdá kẹwàá wọ̀nà tí máa forí wá dẹ́ẹ̀dà àwọn ọmọdé ìsẹ̀yìn wọn fún ní tákàdá ọ̀ẹ́sìn wọ̀kọ̀rọ̀ pọ̀ pọ́npọ́n pọ̀ pọ́npọ́n make you tongue song like a tongue song dege dong dong dege dong dong. I wọn fóònù kọjẹ́bu wọn ṣèdè ìjẹ̀bu wọn mú sílẹ̀ níjẹ̀bu wọn gbé wèwè níjẹ̀bu wọn gbà sí dáadáa náà sí. alára náà ti dára náà ọ̀ẹ́ sí. àwa táwa lè ní ẹ̀jẹ̀ ká dára tó mú wa ọkọ mi kọ mi lórin sàn sí mi lọ́kàn máa kọrin dọjọ́ kú mi rí ojú ló kàn mọ́ olè tó ń dájọ́ sílé oge ti tóge jẹ́ onísùúrù ló ayé you no fit gap your shadow so I say show a wave show a key tó bá jọ̀wọ́ wave kó jẹ́ pé kó mówó wọlé. ṣòwò wave ṣòwò kí tó bá jówó wave dandan ni kó mówó wọlé. Jagaban bàbá wọn wave gọ́fìnà ambode àwọn gan wọn wave ọba oníbẹ̀jù eh, bàbá wọn wave ọba ẹlẹ́gúsí ó wọ wave ancestor nice ó wọ wave ìjọba Adam kú Shina Bella gbogbo wọn wọ wave ah. excuse ìwọ gan wọ wave la push la money ah. sima adéfowó pé reminis alága bàbá afusa ọlámídé bàdó ó wọ wave whiskey, Davido ah. ọmọ tó ń sọ nìyẹn. ọmọ tó ń tẹnu mọ́ ni náà wọ́n wá wéèfù àwọn ọmọ tó ń sọ Spinning on the ones and twos. It's your boy, DJ New. Taking this party to the next level. It's DJ New. Legendary beats. party to the next level. It's gbádùn ní you do sẹ́ẹ̀sì bọ́jú náà. bàbá ti rán ọmọ tó bẹ́ẹ̀. singing his song I'm not. Now they scatter my brain, yo. Beautiful lady, yo. That kind of Africa lady, yo. Aye. See, I sing in the song for Panya. Aye. And I dance in the dance for Panya, oh. I, I would do anything for Panya. where your baby. Now you find passes, and if you ain't dark up, nobody go reach you. Go reach you. The way you shake that, the way you wind that, nobody go beat you. Go beat you. And I don't say you know go get them you know. àwọn èèyàn mi lápapọ̀ àwọn tá a jọ lórí ọ̀fẹ́ láti da ọ̀pọ̀lọpọ̀ fún tèmi. MTN subscribers get to stream and watch the video's concert live from the comfort of their homes, phones, or any preferred tablet. Just log on to wrblo2.udux.com to get started. I repeat, log on to wrblo2.udux.com or follow at mtng on Instagram and Twitter or MTN Nigeria on Facebook for details. So, what are you doing today? Well, I'm telling my friends, and you should loud it everywhere you go. The video live in concert, free and exclusive on MTN on March 5, 2022. Keep that translation made easy kí lè bo ẹ̀kú lé ẹ̀ka àbọ̀ oyin mú sí mi ó mọ́ mi lójú ẹ̀kú palẹ̀mọ́ ẹ̀lẹ́ ń bẹ̀rùn ìjábẹ̀ ìkólẹ̀ máfòlòlò fọ̀hún ó gbẹnu tán gbogbo wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti wà nínú ìwé ayan ògbúfọ̀ tuntun látọwọ́ nkọ̀wé ambassador adédọ̀tutù dé adéníyè gbogbo ẹni tó bá kàwé yìí ni ó lè máa sọ èdè òyìnbó tó dáa tí ò ní sọ èbó obú mọ́ torí èdè yorùbá àti òyìnbó tó yanrantí la fi ṣàgbékalẹ̀ translation made easy tma is a teach yourself english language textbook in which men many Yoruba words, phrases, and sentences have been translated into English language to enhance your spoken and written English. The book, Translation Made Easy, will be launched soon at David Ajiboye Hall, Fresh FM, Challenge Ibadan. You can pre-order the book now pending the launch date. Ẹ pè nọ́mbà yìí láti sanwó sílẹ̀ dìgbà tá a kówé náà jáde. zero seven zero six three eight two four zero nine three. one thousand naira péré ni TMA pẹ̀lú TMA wàá sọ èdè òyìnbó àti Yorùbá tó dáa láwùjọ láwùjọ. Ah, ah n tí mo rí o rí mẹ́rùlẹ̀ dákun sóò lè sáré bá ń ya fọ́tò. o wọ́n fún mi pé oje o ṣàmì pé n ti ra fóònù mi. kí ló dé tó ń dọ́ọ̀lù ara ẹ̀ sóò mọ bí ṣe ń lọ ni. o wa já mi sí ngbà náà. Refugio Experience Store ti balẹ̀ bàgẹ́ sílùú Ìbàdàn oríṣiríṣi àwọn ìyálàyà fóònù amílẹ̀ tìtì ti kún bẹ̀ bátakùn láwọn bíi Samsung Tecno Itel Infinix Oppo Xiaomi Vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bówó bá ṣe mọ lògùn ọmọ kò síye tó onílọ́wọ́ tó ní rí nǹkan mú lọ bákan náà làwọn fóònù accessories tún lubẹ̀ pàbíbà lówó tí ò gara pẹ́ẹ́pẹ́ẹ́ pẹ̀lú warranty tó fẹsẹ̀ méjèèjì ti lẹ̀ instant mobile insurance ń bẹ lọ́dọ̀ wa tó bá ṣèṣì wú kọ́pẹ́rẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin báyìí túnṣe láìsí wàhálà ó tún lè má lókun fóònù wá kó o fi gba tuntun tàbí kọ́ wàrà san díẹ̀díẹ̀ easy buy. ẹ̀ẹ́ èyí ń bẹ̀rẹ̀ ní òsì nǹkan OPP ọ̀pọ̀ pa. Refugio Experience Store kalẹ̀ sí beside Vivo Service Center Asolẹ̀ bus stop along UCH Road Mọ́kọ́lá Ìbàdàn. ọjọ́ tá a bá gbé kéré dègbè wọjà tẹ́rù tọmọ ní gbọ́wọ́ ijó gẹ́ngẹ́ àfàìwọ́bẹ̀rẹ̀ àlàfà zero eight one six one two six zero zero one zero. Refugio rédíò ìrírí mẹ́rin rí. yèyé àgbẹ̀dẹ̀gbẹ̀ yọ ọ Fresh FM mọ́mìjì o ayẹyẹ èyí gàlágàjù five in one event ni oh, a ó jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yẹyẹ agbẹdẹgbẹyọ mọmi tí o fresh fẹ dr chief mrs olutayo fanitio kelọla jp ló sì ní ẹ nìbàdàn. five in one program ní ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́ book launch lẹ́lẹ́kejì launching of foundation lẹ́lẹ́kẹta inauguration cooperative society lẹ́lẹ́kẹrin award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ sátidé march five ọdún yìí light magic hotel and event center ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe é bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ dalẹ́ kẹlẹ́lẹ́. àwọn orí adé ọjọ́ náà ni kábíyèsí sàbí gànà fi gànà kingdom àti kábíyèsí olówó tìlú ìwọ. alájọ ọlọ́run yà yìí di ni bàbá ń kalẹ̀ ọjọ́ náà. sọ èmi yà wá tí mrs fọlásadé tinubu òjò. ìyálọ́jà ń jẹnẹra. gbogbo olókòlókò tó kulu jankan-jankan ló máa wà ń dókítà yìí ń ka yé fẹ́lẹ́ mọ́ ẹ̀ lọ́lùgbàlejò àgbà. àǹkárá tá a mọ àti paasi ní fi sàlátì wọlé. four thousand naira péré lọ pamẹ́rì. aṣọ lè pè zero eight zero two three three three one six one eight. a máa retí yẹn. ogun èṣù ẹ̀ máa wọlé lórúkọ bàbá sẹ́wọ̀n ọ̀tun sínú ayé gbogbo ọkàn níbi ìsọjí ìta gbangba lọ́jọ́ márùn-ún gbapò five days power pack, automatic open air crusade lábẹ́ àkòrí èmi yóò ṣe ohun titun kan ó pàṣẹ ohun titun sínú ayé jábẹ́sì òpó sárífàtì rí ọwọ́ rẹ̀ lọ́tún ìwọ náà máa bọ̀ sábẹ́ ìpè bàbá wòlíì mo ọlọ́wẹ̀rẹ́ níbi tí ọlọ́run ti fi ọwọ́ agbára sílẹ̀ kò ohun titun sínú ayé gbogbo ènìyàn ọjọ́ sunday ọjọ́ kẹfà sí ọjọ́ jímọ̀ ọjọ́ kọkànlá ní sọjí ọtọmátìkì ta gbangba tá à ń sọ yọ wáyé bẹ̀rẹ̀ látagogo mẹ́fà mẹ́fà òwúrọ̀ dago mẹ́wàá tí ìṣòro alágbára ó sì ká díẹ̀ lálẹ́ ọjọ́ friday ọjọ́ kọkànlá látago mọ́kànlá alẹ́ christ apostolic church òkè agbára kọ́lápọ̀ ìṣọ̀lá estate opposite ibdc nepas office tó wà ní mọ́nà tán ibẹ̀ gan-an nìṣọ́jú ó ti máa gbéra sọ prophet sẹ́gun àlùkò pastor adébíyí adams àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run pastor bọ̀bọ́ lágbọ́làgún dscac òkè agbára mọ́nà tán lólùgbàlejò bàbá wòlíì mo ọlọ́wẹ̀lẹ́ lóní máa bọ̀ kí àkọ́tò wọn láyè rẹ lórúkọ Jésù. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ẹ káàbọ̀ láti ojú ọjà níbi tí agbé ti já ìpolówó sí i ọmọ alájẹ ni wá ajé òun náà ni ó sì máa sun kó wa ajé wa gbogbo ẹ̀ wá já bẹ̀rẹ̀ sí ni máa sún sínú ìròyìn gẹ́gẹ́ bá a ti ṣe ládéhùn pé bàbá ti dé láti ojú ọjà àní àní ò sí mọ̀ ká bẹ̀rẹ̀ sí ni mọ̀ já ìròyìn balẹ̀ lódìndín lódìndín ni o ẹ jẹ́ ká lọ sí ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ìròyìn kan eléyìí tí wọ́n dìídì fi àkòrí ẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ̀ sí ojúde ibi tí wọ́n gbé e sọ̀kalẹ̀ sí lójú ìwé karùn-ún ó ní ń ṣe pẹ̀lú bí àwọn eléyìí tí orí kó yọ akẹ́kọ̀ọ́ láti orílẹ̀-èdè Ukraine bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ òun ojú wọn rí kó tó di wípé ìjọba orílẹ̀-èdè nàìjíríà wá kó wọn wọ́n pé ọ̀pọ̀ àwọn eléyìí tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ èyí tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń kẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè ukraine ni wọ́n ṣe lálàyé o wípé ojú àwọn rí tó o nígbà tó jẹ́ wípé àwọn ń gbìyànjú àti sàásálà fún ẹ̀mí àwọn wọ́n ní kódà gan pa ọ̀kan lára àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ nípa eléyìí ti ṣe ètò ti ìlera ìyún adébọ̀wálé odùọlá wọn ló ṣe lálàyé fún àwọn oníròyìn ní dèndé eléyìí tó gúnlẹ̀ sílùú àbújá lánàá òde tí í ṣe ọjọ́ ẹtì friday ó ní bí òun àti àwọn ọ̀rẹ́ òun kan ṣe ń gbìyànjú láti rí i pé àwọn wọ ọkọ̀ ojú irin o káwọn fi sá kúrò ní orílẹ̀-èdè ukraine bọ́ sí ọwọ́ bòmíì ó ní í ṣe ní àwọn tí wọ́n jẹ́ ọmọ ológun torílẹ̀-èdè ukraine ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní yọ ìbọn sí àwọn ipe káwọn ó padà káwọn ó padà báwọn ọba fi padà àwọn ó gba ẹ̀mí àwọn ó ṣe lálàyé ó ní àwọn sójà ọ̀hún ni wọ́n ń sọ pé ìkìdá àwọn tí àwọn gbà láàyè kí wọ́n máa gba ojú ẹnu bodè wọ orílẹ̀-èdè Poland òun náà ni àwọn tí wọ́n bá jẹ́ obìnrin eléyìí tó jẹ́ wípé wọ́n lóyún sínú wọ́n pé bẹ́ẹ̀ làwọn sì tún rí i pé pẹ̀lú bí wọ́n ṣe wí náà ìrọ̀gbù tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn kan tí wọ́n jẹ́ obìnrin tó lóyún tí wọ́n jẹ́ ọmọdé adúláwọ̀ ni wọn ò tún fi bẹ́ẹ̀ tún gbà láyè láti sá àsálà fún ẹ̀mí wọn ju gbogbo ẹ̀ lọ wọ́n pé inú àwọn dùn ó pé ìjọba orílẹ̀-èdè nàìjíríà ó wá dóòlà wọn wọ́n pé ìṣíkejì tó jẹ́ ti àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà ní ukraine tí wọ́n jẹ́ ọgọ́sàn-án níye ni wọ́n tún balẹ̀ sí ìlú àbújá lánàá òde yìí ní ọwọ́ àṣálẹ̀ àná pẹ̀lú bàálù airpeace náà ni wọ́n pé ó sọ wọ́n kalẹ̀ gẹ́gẹ́ wọ́n wá ní báyìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni àwọn èèyàn ti ń gbé òṣùbà káre fún lórí gbígbé ìgbésẹ̀ àti lọ́ọ́ máa dóòlà àwọn ọmọ orílẹ̀-èdè yìí kúrò ní orílẹ̀-èdè kúrì níbi tí ó pé inú ogun ti bẹ̀rẹ̀ sinimá fẹ̀jú kẹ̀kẹ́ ìròyìn yẹn gùn ó dàpọ̀ gan ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ló kalẹ̀ sí. tó bá jẹ́ ti ọ̀rọ̀ orílẹ̀-èdè Ukraine ni gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló ká ń kó ròyìn ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ gba balance ẹ̀ bó bá jẹ́ pé ìwé ìròyìn Saturday Punch lẹ gbámú ni ẹ ṣẹ̀ rí ìròyìn láti ojú ìwé kẹrin ojú ìwé kejìléní ogún ojú ìwé kẹtàléní ogún tó sì jẹ́ pé ìròyìn yẹn ó sàn títí dé ojú ìwé kẹrìnléní ogún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ńlọmọ sórí nínú ìwé ìròyìn Saturday Vanguard náà ó yẹ ẹja kò lórí yẹ káàkà sọ́wọ́ wájú lórí ìròyìn ajá balẹ̀ pápápá lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch èyí tó jáde fún ti òní iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà sọ̀rọ̀ wọ́n ní lílọ òun náà ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n lọ sẹ́nu ìrìn àjò eléyìí tí wọ́n ti ní lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ rí gba ìtọ́jú nílẹ̀ òkèrè ìyún nílẹ̀ gẹ̀ẹ́sì o bó tiẹ̀ jẹ́ pé ààrẹ ti padà gólẹ̀ sí orílẹ̀-èdè wa nàìjíríà lánàá iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà àwọn náà ni wọ́n ti ṣe àlàyé ìdí eléyìí tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari tí wọ́n fi padà wá sí orílẹ̀-èdè wa nàìjíríà láti orílẹ̀-èdè kenya tó sì jẹ́ pé lánàá ti ṣe ọjọ́ jímọ̀ òun náà ni ààrẹ gúnlẹ̀ sórílẹ̀-èdè yìí o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà nìrètí ló wà pẹ̀lú pé ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wọn ò gbéra láti orílẹ̀-èdè kẹ́ńyà kọjá lọ sí ilẹ̀ gẹ̀ẹ́sì united kingdom ni níbi tí wọ́n ti lọ rí ṣe àyẹ̀wò ìlera tí ààrẹ ó sì gba ìtọ́jú ìyún lẹ́yìn tí wọ́n ti kópa tán níbi ìpàdé àpérò kan tó ní ṣe pẹ̀lú ti àjọ ìṣọ̀kan àgbáyé lẹ́ka ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ti àyíká ti ṣe àádọ́ta ọdún òru rẹ̀ wọ́n ní ìlú Nairobi lórílẹ̀‐èdè Kenya ibẹ̀ òun náà ni àpérò ọ̀hún gbé wáyé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní Fẹ́mi Adésínà ti ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè yìí lórí ètò ìròyìn àti ìpolongo òun náà ló ti kọ́kọ́ kéde tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbéra ìrìn àjò kọjá lọ sí orílẹ̀-èdè Kẹ́ńyà ibẹ̀ náà ni wọ́n sì gbà tàtàrí àtàrí kọjá lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì níbi tí ìtìrètí ti wà wípé ọpẹ́ tán wọ́n lo ọ̀sẹ̀ méje gbáko láti rí sí gbogbo tó ní ṣe pẹ̀lú ìlera wọn wọ́n ní àmọ́ dípò bẹ́ẹ̀ níṣe òun ni ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n mọ̀ gúnlẹ̀ sílùú àbújá lánàá ti ṣe olúlu orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ yìí tó sì wá ya ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu o wọ́n ní kódà àwọn èèyàn kan ti ń gbé káàkiri wípé ààrẹ ti ṣẹ́wọ́lé ìrìn àjò wọn sílẹ̀ gẹ̀ẹ́sì nù àmọ́ nígbà tí ọmọ sọ̀rọ̀ ẹni tí ṣe olórí olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ètò ìròyìn àti ìpolongo malam garuba shehu wọ́n ló ń fìdí rẹ̀ múlẹ̀ pé ààrẹ ọ̀wọ́gilé ìrìn àjò yẹn o gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ti ṣe ń sọ ó ní tí wọ́n rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni wípé ọjọ́ àbámẹ́ta sátidé eléyìí ti ṣe òní òde yìí ní ààrẹ ó ètò gbogbo tí wọ́n lọ fún ní orílẹ̀-èdè Kenya àmọ́ dípò bẹ́ẹ̀ wọ́n ṣe tán lọ́jọ́ Jímọ̀ ni wọ́n fi padà sí Nàìjíríà ààrẹ ó sì tún gbéra bó bá ti di ọ̀la tí ṣe ọjọ́ àìkú Sunday wọ́n kọjá lọ sílùú London nílẹ̀ Gẹ̀ẹ́sì ìyún lẹ́nu àbẹ̀wò eléyìí ti ṣe ti ètò ìlera ẹjẹ́ àfihàn lẹ̀ àwọn gédéǹgbé fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ròyìn yẹn lójú ìwé kẹsàn-án bákan náà ibẹ̀ ni àjọ lómìnira eléyìí tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n gbé fi ọ̀rọ̀ léde o wọ́n ló ṣeé ṣe nínú oṣù keje ọdún tá a wà yìí káwọn ó ṣẹ́wélé ìforúkọsílẹ̀ eléyìí tí ọmọ orílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n fi lè fokọ wọn lẹ̀ láti gba káàdì olùdìbò gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àjọ olómìnira tó ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n kéde rẹ̀ yányájáyà lánàá ti ṣe ọjọ́ jímọ̀ wípé ó ṣeé ṣe káwọn ṣẹwele ètò ìforúkọsílẹ̀ olùdìbò eléyìí ti ń lọ yíká orílẹ̀‐èdè wa nàìjíríà tó bá ti di inú oṣù keje ọdún tá a wà yìí wọ́n ní ọ̀gbẹ́ni Rótìmí Oyèkànmí ẹni tí í ṣe akọ̀wé ètò ìròyìn sí alága àpapọ̀ fún àjọ INEC lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu wọ́n lòun lọ́la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke o iyùn lẹ́yìn tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní kété lópin ìpàdé eléyìí ti ṣe ti ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ méje gbáko tí wọ́n gbé kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ agbẹnusọ àjọ INEC yíká àwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní nílùú Èkó òun náà ni ìpàdé àpérò tó tún mú ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọ̀hún ibẹ̀ ló ti wáyé wọ́n ní Oyèkànmí nígbà tí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ó ṣe àlàyé wípé ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun náà ni ó jẹ́ wípé wọ́n máa dúró de àkókò eléyìí tó jẹ́ wípé àjọ INEC tí wọ́n bá tó fi gbèdéke lélẹ̀ ó ní wọ́n tó lọ rí fi orúkọ sílẹ̀ láti gba káàdì olùdìbò ó ní àmọ́ lásìkò yìí inú àjọ INEC dùn ó wípé àwọn èèyàn tó pọ̀ náà ni wọ́n ti lórí ọ̀fẹ́ láti fi orúkọ sílẹ̀ nílànà ti orí ẹ̀rọ ayélujára àti àwọn tí wọ́n lọ sí ọ́fíìsì àjọ INEC láti lọ rèé fi orúkọ sílẹ̀ ń bẹ̀ kódà tí wọ́n tún tẹ̀ka nínú ìforúkọsílẹ̀ náà gẹ́gẹ́ bó ti ṣe wá fìdí rẹ̀ múlẹ̀ ó ní àjọ INEC náà ni wọ́n wá ń lo àsìkò yìí o láti sọ fún ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pápá àwọn tí wọ́n ti kúnjú òṣùwọ̀n láti fi orúkọ wọn sílẹ̀ gba káàdì olùdìbò wípé kí wọ́n ó tètè lọ ṣe bẹ́ẹ̀ kó tó di pé àjọ INEC wọ́n kéde pé pinpinpin ó ti dé bá ìgbésẹ̀ náà o wọ́n nítorí bá méjì kọ́ ó kéré tán láàrin oṣù mẹ́fà sí oṣù méje gbáko sí àsìkò tí ètò ìdìbò gbogbogbò tí ó máa wáyé ńlẹ̀ wa Nàìjíríà lọ́dún 2023 wọ́n ní náà ni àjọ INEC òun náà ni wọ́n fi àmì ìdádúró sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìforúkọsílẹ̀ tó jẹ́ ti àwọn olùdìbò ńlẹ̀ wa Nàìjíríà ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ̀tọ́ tààràtà sójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch èyí tó jáde fún tòní. ìròyìn tó ní ń ṣe pẹ̀lú ìkéde àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà inec pé pinpin ìforúkọsílẹ̀ ẹ̀gbá káàdì olùdìbò yóò dé ní oṣù keje ọdún tá a wà yìí bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ nínú ìwé ìròyìn the nation náà ó wà ní ojú ìwé karùn-ún ẹ̀wá já wá sí ojú ìwé kẹrin ìwé ìròyìn the nation eléyìí tó ní í ṣe pẹ̀lú agbo òṣèlú mọ̀nì wọ́n ní ní ti ta ni ẹni náà tí ó wọ bàtà gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà APC wọ́n ní ọ̀rọ̀ ìlọ́mọ̀ ti di eléyìí tí àwọn tí wọ́n ní ìfẹ́ sí ipò náà tí wọ́n ti pé àwọn ó yarí kanlẹ̀ ní o àwọn ọjọ́ jìgbó fún ni wọ́n ní bákan náà òun náà sì ni ọ̀rọ̀ lọ́mọ̀ ti ń jáde lé e ní tere èjì tere ọ̀yá tere nà tere ẹ̀jẹ̀ àná sí orí afẹ́fẹ́ o wọ́n ní ìjàgòdò ta ló ń tọ̀hún eléyìí tí ó di alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC òun ló tún ti ń le sí o wọ́n ní pàápàá jùlọ nínú èyí tó fi jẹ́ wípé ẹnì tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Nasarawa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn Abdullahi Adamu òun náà ni wọ́n pe àgbo ààrẹ ó ń gba ewé rẹ̀ jẹ tó jẹ́ pé ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ó ń ṣe àtìlẹ́yìn fún pé òun ni kò ṣe bẹ́ẹ̀ kó wá di alága ẹgbẹ́ ọ̀hún wọ́n ní àmọ́ àwọn yòókù náà nínú ẹgbẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ sí àti jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti pé àwọn ò ní gba kíní ọ̀hún ní yọ̀bọ́kẹ́ o àwọn fúnra lára àwọn náà àwọn òrùn tapá ti tan àwọn náà sí náà ni bọ́bá di pé àpérò àpapọ̀ yíyan lóye ẹgbẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC bá fẹ́ wáyé o torí wípé àwọn òjò jìgbó fún ni àwọn ò sì ní wo ti pé wọ́n ń pé ààrẹ ó ń bẹ lẹ́yìn ẹnìkan àbí kò sí lẹ́yìn ẹnìkan wọ́n ní kódà gan pa ọ̀rọ̀ ọ̀hún ti kan ti àwọn tí wọ́n jẹ́ ti àwọn gómìnà gómìnà lẹ́gbẹ́ òṣèlú APC tí àwọn fi ọ̀rọ̀ léde o wípé ẹ wò ó ẹjẹ́ àfikíní ọ̀hún lẹ̀ ẹni bá jámọ́ lọ kámọ̀ wípé ọjà mọ̀ lọ́wọ́ náà ni wọ́n ní àmọ́ ìrètí ń bẹ o wípé bí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari bó bá ti parí à ń yẹ àlàáfíà àgọ́ ààrẹ níwò tán àyẹ̀wò ìlera eléyìí tí ó jẹ́ ọlọ́sẹ̀ méjì tó fẹ́ lọ ṣe bó bá ti dé òun náà ni ó bá àwọn èèyàn òun sọ̀rọ̀ lórí odó eléyìí tí wọ́n da ọ̀run lásì lórí àwọn tí wọ́n yàn sí àwọn ipò kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC níbi ìpàdé àpérò yíyan olóyè ẹgbẹ́ wọn wá ní ní báyìí ṣá ìgbìmọ̀ tó jẹ́ wípé òun náà ló jẹ́ adelé ìgbìmọ̀ fún ohun tí wọ́n fẹ́ ṣe ọ̀hún ni wọ́n ti sọ ò wípé wọn ò tí ì bẹ̀rẹ̀ sí ní máa ta fọ́ọ̀mù fẹ́nikẹ́ni torí pé kí ni wọ́n ní wọ́n fẹ́ kí gbogbo ẹ̀ kó lè jẹ́ ìlànà kan eléyìí tí ò ní jẹ́ kí rúgùdù kó fi wà fún wọn ni wọ́n wá ṣe lálàyé àlàyé òǹkun ṣọ́ṣọ́ ojú ìwé kẹrin ìwé ìròyìn eléyìí ti ṣe the nation ibẹ̀ lẹ́ẹ̀ ti rí ọ̀rọ̀ tó wá ní í ṣe pẹ̀lú agbo òṣèlú kan òun náà mo tún tajú kàn tí mo rí o ní ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune ní lákọ̀ọ́kọ́ lọ́wọ́ òkè ni wọ́n ti pé igbákejì ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Nàìjíríà Àtíkù Abubakar tó ń ti gómìnà ti ìpínlẹ̀ Èkó Sanwó-Olú gómìnà ti ìpínlẹ̀ Ògùn Ọmọba Dàpọ̀ Abíọ́dún àti àwọn gómìnà gómìnà láàrin gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn lẹ́ẹ̀kan gbogbo ni gbogbo wọn parapọ̀ ni wọ́n ń hó ìhú ayọ̀ dúpẹ́ fún Ọlọ́run fún ẹbọrọ òwú olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tó pé ẹni ọdún márùnléní ọgọ́rin lórílẹ̀ èpẹ̀ lánàá òde yìí wọ́n ní àtẹ̀jáde kan eléyìí tí Àtíkù tó dìídì fi léde ibẹ̀ náà ló ti pé òun bọ̀ ọgọ́ òun yọ lẹ́nu tó jẹ́ pé ńgbà tí ń bẹ lórípò ààrẹ òun lòun wà gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ ẹ̀wá jẹ́ kúò lórí ìròyìn òun ká lọ sí agbo òṣèlú belenja kan tó ti wà lọ́wọ́ ọ̀sàlẹ̀ ojú ìwé kẹfà kankan náà náà ni tó ní ń ṣe pẹ̀lú ìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ní kinní ọ̀hún tún ti ń láta sí ni o eléyìí ti ṣe fanfa nínú ẹgbẹ́ òṣèlú náà bó ti ṣe jẹ́ pé ilé ẹjọ́ gíga kan tó fìdí kalẹ̀ sí ìlú ìjẹ̀bú-jẹ̀ṣà pé láyà ìjẹta ọjọ́bọ̀ Thursday òun náà ni wọ́n pé wọ́n jẹ́ lóòtẹ̀ wọ́n jẹ́ ń kótó wípé àwọn tí wọ́n ti yàn sípò gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ ní wọ́ọ̀dù wọ́ọ̀dù tó jẹ́ ti igun adágún odò gangan àwọn náà wọ́n mọ̀ lẹ́tọ̀ọ́ láti ṣe gbogbo kò kárí ìbò abẹ́nú ẹgbẹ́ ọ̀hún eléyìí tí wọ́n pé wọ́n ti pe amọ̀ rẹ̀ kalẹ̀ pé yóò wáyé lọ́jọ́ ṣẹ́gun táwọn olóòkan yìí ti ṣe ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún 2022 wọ́n pe adájọ́ a adẹ́rìbígbé òun náà ló gbé ìdájọ́ náà kalẹ̀ níbi eléyìí ti ṣe ẹjọ́ kan tí wọ́n súnkẹrẹ súnkẹrẹ wá sí iwájú rẹ̀ mo mọ̀ wípé ẹ fẹ́ ṣe ọ̀rìn kìnìún lórí ìròyìn náà ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ni wọ́n fi sí. ajá balẹ̀ ìròyìn náà lẹ̀ ń gbọ́ ìkànnì fresh òun lẹ ti lórí ọ̀fẹ́ láti gbọ́ ilé orin challenge ńbàdàn ibẹ̀ la gún wá síbi ọlọ́ba lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ẹ̀bọra wò tí bàbá tó lé ọdún kan sí lókè pẹ̀ wọ́n ní àwọn ìkànnì nínú ilé ìta àti rí àtìkù sanwó-olú ayim wọ́n ní gbogbo wọn náà ni wọ́n kí bàbá o wípé ẹ ọdún ọjọ́ bíi ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà àtíkù abubakar gómìnà ti ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú ààrẹ tẹ́lẹ̀ rí fún lẹ́gbẹ̀mọ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà anyim pius anyim wọ́n ní àná ti ṣe ọjọ́ jímọ̀ òun náà ni wọ́n dáwọ́ dùnú o pẹ̀lú olóyè olúṣẹ́gun ọbásanjọ́ tí bàbá tí wọ́n lé ọdún kan sí lónìí ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé tí wọ́n pe ẹni ọdún márùn-ún ó lé ní ọgọ́rin eighty five years ẹ̀ wá já kó lórí yùn lórí ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú ti agbo òṣèlú Tinubu sọ̀rọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́lọ́run lọ́mọ̀ ti gba owó òun ṣèrànwọ́ fún ó ní nínú wọn ni Arẹ́gbẹ́ṣọlá wà nínú wọn ni Fáyẹmí àti Mímíkò ó ní èmi lọ́lọ́run lò tí wọ́n fi di gómìnà ní ìpínlẹ̀ kó wa wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ní ó kù oṣù péréte tí ètò ìdìbò ààrẹ tí ó máa wáyé lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìkan lára àwọn tí wọ́n ń dà fún tòlòó láti díje du ipò ààrẹ kí wọ́n sì bọ́ sórí àga ìṣàkóso nílẹ̀ wa nàìjíríà ẹni tí tún ṣe kankungbò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ní àná ti ṣe ọjọ́ Jímọ̀ ní baba gbéra ńlẹ̀ pa tí wọ́n lọ rèé ṣe àbẹ̀wò ńlẹ́mbẹ̀hùn sáwọn orí adé ní ẹkùn mẹ́tẹ̀ẹ̀ta eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Ondo níbi tí wọ́n ti lọ rèé béèrè fún àtìlẹ́yìn tó gbọngbọ́n lórí èròǹgbà wọn láti tukọ̀ ìṣàkóso gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní tinubu nígbà tí ń sọ̀rọ̀ ní ààfin dèjì ti ìlú àkúrẹ́ wọ́n ní òun náà ni wọ́n mọ̀ ti ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́lọ́run ti lu àwọn fún o lórílẹ̀-èdè wa nàìjíríà tí àfojúsùn wọn nídìí ètò òṣèlú tó fi wá sí ìmúṣẹ wọ́n ní bàbá bẹ̀rẹ̀ sí ní kà lọ́kọ̀ọ̀kan ìjèjì wọ́n pé lára àwọn tí ọlọ́run ti gba owó àwọn ṣoore fún òun náà láti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ondo ìyún ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá àti dókítà Olúṣẹ́gun Mímíkò wọ́n ní kódà gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó ọ̀hún Bọ́lá Ahmed Tinubu wọ́n ló tún dárúkọ ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí mára àwọn àṣeyọrí rẹ̀ bẹ́ẹ̀ ló dárúkọ ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní lára wọn tí olúwa tó ti gba ọwọ́ wa ṣèyanu fúnnú o tó jẹ́ pé àfojúsùn wọn tó fi wá sí ìmúṣẹ nídìí òṣèlú wọ́n ní Tinubu tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́ rí mímí kò ń tiẹ̀ ọgbà ní ọdún méje gbáko kọ́lọ́hún tó lò mí fún un láti gba ẹ̀tọ́ eléyìí tí àwọn èèyàn ìpínlẹ̀ Ondo tí wọ́n fi lé lọ́wọ́ láti pàṣẹ ilé ẹjọ́ e ó pé bẹ́ẹ̀ lọ́mọ́sórí ní ti Fáyẹmí náà o ó ní ọgbà ní ọdún mẹ́ta gbáko kó tó di pé ó rí ẹ̀tọ́ táwọn aráàlú tí wọ́n fi lé lọ́wọ́ láti dìbò yàn gẹ́gẹ́ bí gómìnà lẹ́kìtì ó rí gbà padà ó ní ní ti Arẹ́gbẹ́ṣọlá ọgbà ní ọdún mẹ́ta àti oṣù mẹ́wàá gbáko kó tó ní orí ọ̀fẹ́ láti gba ògo eléyìí tí àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi lé lọ́wọ́ ìyẹn dúró bẹ́ẹ̀ àwògede ń pápápá ẹja sáré kọjá lọ sójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Saturday Punch tó sì jẹ́ pé ìròyìn yẹn ń bẹ nínú ìwé ìròyìn Saturday Vanguard tó jáde fún ti àárọ̀ yìí náà wọ́n ní ilé ẹjọ́ eléyìí tó jẹ́ ti àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ṣe àṣepọ̀ ọrọ̀ ajé lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà ìyún ECOWAS náà ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ jáde wọ́n ní àwọn ò tí ì rí ẹ̀sùn kankan gbà o eléyìí tó ní í ṣe nípa Sunday Ìgbòho gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ilé ẹjọ́ ilé yìí ti ṣe ti àjọ àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ṣe àṣepọ̀ ọrọ̀ ajé lẹ́kùn ilẹ̀ Áfíríkà iyùn ECOWAS court wọ́n ní wọ́n sọ̀rọ̀ jáde lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ nínú eléyìí tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ò tí ì rí ẹ̀sùn kankan gbà eléyìí tó ní í ṣe pẹ̀lú ìgbẹ́jọ́ tí wọ́n gbé wá síwájú àwọn o lórí ọ̀rọ̀ ẹni tí ṣe ọ̀kan kùngbùn èèkàn kùngbùn nínú akọ̀yẹ ọmọ Yorùbá ìyún olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé túmọ̀ sí Sunday Igboho lẹ́ni tí ń bẹ nílé olómìnira Benin níbi tí wọ́n gàn mọ́lẹ̀ sí wọ́n ní nígbà tí ń sọ̀rọ̀ lópin ìpàdé kan eléyìí tó wáyé àti ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ kan gbáko wọ́n ní ẹni tí í ṣe igbákejì ààrẹ fún ilé ẹjọ́ ECOWAS onídàájọ́ Dúpẹ́ Àtòkí wọ́n lòun lọ ṣàlàyé pé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ẹ̀ẹ́dógún eléyìí tí àwọn aṣojú kọ̀ọ̀kan tó wà láti àwọn orílẹ̀-èdè tí wọ́n ń bẹ̀ẹ́ ní ẹkùn ìwọ̀ oòrùn áfíríkà àwọn náà ni wọ́n dára wọn jọ o síwájú ilé ẹjọ́ ti ECOWAS yìí ó ní bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí ó ní kò sí ẹ̀sùn kankan eléyìí tí àwọn tẹ́wọ́ gbà o tó ní í ṣe pẹ̀lú Sunday Igboho bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé olóyè Sunday Adéyẹmọ Igboho ṣá ni wọ́n pé ń fojú winá òfin nílé olómìnira Benin lórí ẹ̀sùn pé ó wọlé sórílẹ̀ wọn lọ́nà eléyìí tí kò bá òfin mu tí wọ́n sùn tún pé ó fẹ́ dá fàákàjà lẹ̀ lórílẹ̀‐èdè àwọn wọ́n ní Sunday Ìgbòho nígbà tí adájọ́ ọ̀hún tí ọmọ sọ̀rọ̀ nípa rẹ̀ oníṣẹ́ rí kó tó di pé ilé ẹjọ́ eléyìí ti ṣe ti àjọ ECOWAS wọ́n lè sọ̀rọ̀ lórí nǹkan kan yóò jẹ́ pé wọ́n ti gbé ìgbẹ́jọ́ eléyìí tó ní ṣe pẹ̀lú rẹ̀ wá síwájú àwọn ni ṣùgbọ́n ti Sunday Ìgbòho yìí àwọn ò tí ì rí ẹjọ́ kankan tó ní ṣe pẹ̀lú rẹ̀ ojú ìwé karùn-ún nínú ìwé ìròyìn Saturday Punch òun lẹ́ẹ̀ ti ṣẹ̀rí ìròyìn ẹ̀bẹ́ bá gba ìwé ìròyìn Saturday Vanguard náà mú ẹ̀rẹ́ rí ìròyìn ẹ rí ṣe ń bẹ o. ẹ já lọ sí ojú ọjà bàbá padà dé ká tún tẹ̀ sí ọwọ́ iwájú ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ti pọ́ǹpì concept àti délùú Ìbàdàn àti pọ́ǹpì kórèdè ẹ máa yọ̀ lórí ní àwọn olú ìbàdàn gbọ́dọ̀ jẹ̀jì kí afakọyọ. tí pọ́ńpì concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fini lọ́kànbalẹ̀ tó kojú owó. a ń fasikọ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wọn tọwọ́ tẹsẹ̀ ń bàdàn jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. ẹ̀yin tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó pilọ́t ṣèṣì lẹ́wà tó wà mọ́níyà àtìlágùn. bẹ́ẹ̀ mẹ́lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà ọ̀làdọ̀kù street by a plus guest house àrí avenue ní bọ́díjà ìbàdàn ẹ tún lè gbé zero nine one five two two two two two zero five késekése lẹ́ni tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa ẹ gbà bẹ́ẹ̀ pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ẹ a nílùú ìbàdàn. tí pọ́ǹpì concept developer that cares ọlọ́run wòlíì táíwò òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ máa ró gbogbo ènìyàn lágbára níbi ìpàdé májẹ̀mú seventy two hours. seventy two hours ní mẹ́síkà ọkọ̀lélẹ́yìn ní twenty twenty two power and air. àkórí tí ọlọ́run fún pẹ̀lú táíwò òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ o. ti CAC májẹ̀mú àánú gbogbo aládùúwà. ó yá ká gbójú wa kó lára ènìyàn. ká lọ bèrè fún agbára ọlọ́run tó máa so wa pọ̀ mọ́ ìrànlọ́wọ́ àgbáyé. ìwọ náà wà sọ̀rọ̀ ẹ̀rí ti kọ́ta yìí o. látọjọ́ friday eleven bíi sunday thirteenth march. nígbà tí ọlọ́run bá lu ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi pásítọ̀ ayé wa kù kọ́lá ajé adéṣẹ́wọlé jésù. ìlàjà kẹ́tọ́dé ọlọ́run sọ bẹ́ẹ̀. yẹmi dẹbi látàbúlẹ̀ kání ológun ara. prọfẹ̀tà ìwọ ìjọba bẹ́ẹ̀ sẹ́jú orí afẹ́fẹ́ yóò máa sọ tẹ́lẹ̀ yari yóò máa ṣẹlẹ̀ lójú ẹsẹ̀. láti wọ́rọ̀dù ń bàdàn. bó ti já ìpínlẹ̀ ọ̀ṣun. ọ̀sẹ̀ gẹ́rẹ́ ní mẹ́síkàn ní kẹ́ ẹ máa bọ̀. bàbá ti wọnú àdúrà. láago mẹ́sàn-án lọ́jọ́ friday eleven. ọjọ́ monday ní kùtùkùtù la máa ṣorí ọ̀fẹ́ o. wàá gbàgbára ọlọ́run ọlọ́run ó jẹ́ arẹ́sìn ò mọ̀ gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara làwà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ làwà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyaka. áńgẹ́lì tó ń pèrè dà o. Ọlọ́run ògo ni forúkọ rẹ o. ẹni tó ń tọwọ́ wòlíì ẹ̀sìn àlùkò ti CAC power of his voice ministry tú àwọn èèyàn sílẹ̀ kúrò nínú ìdè látọdún mọ́kàndínláàdọ́ta ọjọ́ Monday February twenty eight smash lọ́tọ́ fi máa ṣe sí agbára olùkọ́gbà pẹ̀lú ẹ̀rí àgbà ìyanu àkórí ẹ̀ power of the force agbára ohun ọlọ́run ohun ọlọ́run tó ń fa igi kédárì ya ọ̀ṣẹ́ tó fẹ́ sàwọn èèyàn dominira lábẹ́ ìgbé ọlọ́run lórí àwọn ìránṣẹ́ pásítọ̀ bọ́lájí búsàrì pẹ̀lú àwọn olórí ẹ̀mí tó máa pẹ̀lú pásítọ̀ jẹ́ olúwa tó wojú prọfẹ̀tà pásítọ̀ ẹ̀sìn àlùkò iṣẹ́ ìgbẹ́díde yóò máa bà lé gbogbo èèyàn. lọ́jọ́ monday february twenty eight aago mẹ́fà àbọ̀ ìdájí láwọn máa pàdé ní ọjọ́ saturday five ọ̀sẹ̀ kejì ìsọjí ìrọ̀lẹ́ ni láti monday seven bí thursday ten ìṣòro ní lọ́jọ́ friday eleven ọjọ́ sinmi sunday thirty ìsìndúpá nìyẹn bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀. bẹ́ẹ̀ bá ti dé ní ugara ẹ sọ fún ọlọ́kadà pé cac lẹ́hànú bàbá àlùkò tó wà lódú ọ̀nẹ́lẹ́wẹ̀ náà lọ. gbogbo èèyàn ló máa sọ testimony. ajá balẹ̀ ajá balẹ̀. ìpàdé pàjáwìrì kan wáyé láàrin àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ tó ń ta mọ́tò nípínlẹ̀ ọ̀yọ́ motor dealers association of nigeria modan ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ nínú eléyìí tí wọ́n ti júwe ilé fún méjì nínú àwọn ọmọ ẹgbẹ́ modan nípínlẹ̀ ọ̀yọ́ nípasẹ̀ gbígbégbèsè ìwà kọ̀tọ́ pẹ̀lú àwọn ìwà míì tó tako òfin ẹgbẹ́ modan nípínlẹ̀ ọ̀yọ́ nínú àtẹ̀jáde tẹgbẹ́ pàwọ́pọ̀ buwọ́lù lábẹ́ ìdarí alága ẹgbẹ́ ẹgbẹ́ modern nípínlẹ̀ ọ̀yọ́ alihaji sulaiman musbau àti adelé akọ̀wé alihaji abdulwaheed ọ̀làwálé wọ́n ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ wípé alihaji mutiu adébáyọ̀ ẹni tí í ṣe alága fìdí ẹ tẹ́lẹ̀ ní ìwó road zone àti ìdí àpẹ́ àti arákùnrin elijah wálé ọmọ àdìgún second state pro lára àwọn ẹ̀sùn tẹ́gbẹ́ tọ́ka sí ó ní sísàgbéjáde káàdì ìdánimọ̀ ẹgbẹ́ àti nọ́mbà ìdánimọ̀ ọkọ̀ eléyìí tí àpapọ̀ gbogbo owó nǹkan wọ̀nyí tó tó mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí àlàyé tẹgbẹ́ modern tí wọ́n ṣe lánàá ọjọ́ kẹrin oṣù kẹta ọdún 2022 tá a wà yìí lásìkò ìpàdé ẹgbẹ́ eléyìí tó wáyé ní olú ilé ẹgbẹ́ modern state secretariat headquarters tó wà ní new garage akala expressway nílùú ìbàdàn níbẹ̀ ni ẹgbẹ́ modern ni wọ́n ti pa láṣẹ fáwọn ọmọ ẹgbẹ́ méjì ọ̀hún láti kúrò nínú ẹgbẹ́ lásìkò yìí ná lẹ́yìn ọ̀sọ́kà lẹ́yìn náà ni ẹgbẹ́ modern nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ń pàrọwà sétígbọ̀ aráàlú láti sọ́ra dówó pọ̀ pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí o lórúkọ ẹgbẹ́ modan nípínlẹ̀ ọ̀yọ́ látàsìkò yìí lọ ẹni yòówù tó bá dòwò pọ̀ pẹ̀lú wọn lórí ọwọ́ ara rẹ̀ ló wà o lára àwọn ọmọ ẹgbẹ́ modan tí wọ́n péjú pésẹ̀ nínú ìpàdé tó wáyé ọ̀hún láti rí olùdámọ̀ràn fẹ́gbẹ́ elda ṣẹ́gun ọ̀kẹ́owó aliaji hakeem Aziz acting treasurer aliaji hakeem obinna pro aliaji sulaiman agarawo chairman disciplinary committee àti alága òkè àdó zone chief bọ̀sán tùgbòbọ̀ àwọn yòókù ni aliaji adébáyọ̀ sọ́wọ́bi ọ̀rẹ́bù ọlákúnlé akíntọ́lá pastor james adédèjì aliaji oyèbọ̀dé aliu pastor kọ́lá ajíṣekọ́lá mohammed adeleke chief sunday adétúnjì àti arákùnrin rẹ̀ mí adéwálé lákòótán aliaji sulaiman musbau ti ṣe alága ẹgbẹ́ modan nípínlẹ̀ ọ̀yọ́ ó ń pàrọwà fún gbogbo ọmọ ẹgbẹ́ mọ́dà nípínlẹ̀ ọ̀yọ́ láti máa tẹ̀síwájú nínú okòwò wọn o láì sí ìfòyà kankan bíi ti wulẹ̀ kọ́mọ. ajá balẹ̀ ẹja ṣe ní àjára wá àjára sẹ̀ ibi tí ó kù sí yìí ṣe rí ní ojú ìwé keje ìwé ìròyìn Saturday Tribune níbi tí ìròyìn eléyìí tó kalẹ̀ sí ni wọ́n ti pe ẹgbẹ́ kan tó pe ẹgbẹ́ ti ilẹ̀ Yorùbá kan tí wọ́n pè ní Yorùbá Ronú Group YRG ni wọ́n ti ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá ẹ̀yà ti yorùbá wípé gbogbo àwọn ládéládé lóyè lóyè nílẹ̀ yìí tí wọ́n mọ yorùbá o kí gbogbo wọn ó gbárùkù ti ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ èkó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ aṣíwájú bọ́lá ahmed tinubu kó fi di ààrẹ orílẹ̀-èdè yìí o lọ́dún 2023 alága wọn ọmọọba dìran ìyẹn tán òun náà ló ṣe bẹ́ẹ̀ ló nàjú ọ̀rọ̀ náà síta onílùú àkúrẹ́ ẹ̀wá jẹ́ àfihàn lẹ̀ àwò gédéǹgbé ṣẹ́rí ní ti èkìtì wọ́n pé àdíje dupò gómìnà ńbẹ̀ nínú ìbò gómìnà tí ó wáyé ńbẹ̀ ní ọjọ́ kejìdínní ogún oṣù kẹfà ọdún tí a wà yìí nínú ẹgbẹ́ òṣèlú ADP Kẹ́mi Elébùtì Àlè òun náà ló ti ṣe lálàyé o ìpè àní-àní ò sí àákò ti tó báyìí o kó jẹ́ pé obìnrin náà ni ó bọ́ sórípò gómìnà tí ó sì ṣe ìṣàkóso òlú lọ́nà tí ó fi tura tí ó yàbò ọ̀rọ̀ yẹn ojú ìwé keje ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ló náà gbówà. ìròyìn ṣẹ́kù tó pọ̀ gan-an ṣùgbọ́n àsìkò ti kó wa ń papá mọ́ra nílànà bá tètè òun náà láàfin mọ́ mẹ́nubà kó tó di pé àmọ̀ ṣẹ́rí wálé lórí ìròyìn ajá balẹ̀ fún ti òní wọ́n ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan eléyìí ti ń bẹ ní orílẹ̀-èdè Ukraine ló ti ṣàlàyé pé ó pé òun o kóun ọlọ́rẹ̀ mọ́ ṣàtìpó tayọ kóun wá padà sórílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìkan lára àwọn obìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí ti kó yọ lórílẹ̀‐èdè Ukraine tó sì ti padà sórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn ló ní yòó tiẹ̀ níṣe ní ń dá wọ́ọ̀dùnú tí ń fò fáyọ̀ o ó ló ń dúpẹ́ o pé ojú òun ti ń rí orílẹ̀‐èdè Nàìjíríà lẹ́ẹ̀kan sí i ẹ̀já fi yín lé àwo gédéǹgbé ojú ìwé keje nínú ìwé ìròyìn Saturday Vanguard òun lẹ́ẹ̀tì gba balance ẹ̀ ṣẹ̀wárí lágbo òròyìn eléyìí tó tún ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ òṣèlú wọn ní Buhari olórí orílẹ̀‐èdè Nàìjíríà náà ni ó ti jẹ́wọ́ tí ó ti bu òǹtẹ̀lú ẹni tí í ṣe alága o eléyìí tí wọ́n pe bàbá faramọ́ kọ́bọ́sí òróyè gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC wọ́n ní kódà ààrẹ ti bu ọwọ́ lu ìwé kan èyí tí wọ́n fi ṣe àgbékalẹ̀ ìlànà tí wọ́n gbà pín ipò lẹ́kùnjẹkùn eléyìí ti ṣe ti àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC yíká orílẹ̀-èdè wa Nàìjíríà ìyún bẹ nínú ìwé ìròyìn Saturday Vanguard tó jáde fún taarọ ìròyìn tó ní ṣe pẹ̀lú ti ètò ìlera bẹ́ẹ̀ bá fẹ́ gba balance ẹ̀ ojú ìwé kẹwàá ibẹ̀ lẹ́ẹ̀tì lórí ọ̀fẹ́ láti gba balance ẹ̀ nínú wéròyìn Saturday Punch wọ́n ní àrùn ẹ̀ yìí òun náà lọ́mọ ti bẹ̀rẹ̀ sí ní ràn bíi iná inú ẹ̀rùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Enugu ìpínlẹ̀ Katsina àti ní àwọn ìpínlẹ̀ míì nípínlẹ̀ Ògùn wọ́n ní ẹ̀rù ọmọ jẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní bò wọ́n mọ́lẹ̀ o tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé àwọn èèyàn ń káyà òkè látàrí bí wọ́n ṣe pé ìjọba wọn ti pinnu láti wó àwọn ilé eléyìí tí ń lọ bíi ẹgbẹ̀rin eight hundred agbègbè wo ni wọ́n gbé fẹ́ wọlé ojúwe kẹrìnléní ogún nínú ìwé ìròyìn Saturday Punch òun lẹ́ẹ̀tì gba balance ẹ̀ jẹ́ ń ju eléyìí mọ́ ní ìpínlẹ̀ Kano wọ́n ní ẹni tí í ṣe alága fẹ́gbẹ́ òṣèlú PDP ńbẹ̀ ó ti ké gbàjarè tọ gbogbo àwọn tọ́rọ̀ gbèrú nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ pápá ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ fúnlẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà bukola saraki ó ní ẹ dákun ẹ̀bẹ̀ Kwankwanzo kọ́mọ̀ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ṣẹ̀wárí lójú ìwé keje nínú ìwé ìròyìn Saturday